wípé ọ̀gbẹ́ni Conte ẹ̀yìn náà ti mọ akọ́nimọ̀ọ́gbá ti ikọ̀ Chelsea ah onítẹ̀gùn ẹni bá jóore orí a máa yá atọ́kùn torí wípé tọmọ ẹni bá ṣe dáadáa ò lè fi sọmọ àfi ká gbóríyìn fún ó ní wípé òun náà ti ṣe kí ni òun ṣe sàdánkátà mẹ́ta fún talẹ́ni náà ó ṣe fún Azpilicueta ẹ̀yìn náà ti mọ Azpilicueta òun náà ló ṣe sàdánkátà tá a sọ yìí fún ó nítorí wípé ìjọba bó ṣe ń gbá bọ́ọ̀lù lórí pápá lásìkò tá a wà ń bẹ̀ yìí ó kọjá bẹ́ẹ̀ àbọ́ọ̀lù ah, tó ń gbá àti wípé ṣé ìgbà tí Chelsea tí wọ́n fi ẹ̀yìn tání tí wọ́n fi ẹ̀yìn ẹ̀hún àkọ́bẹ́là tí wọ́n fi ẹ̀yìn wọn gbolẹ̀ ní àmì ayò mẹ́fà sódò táwọn kan sọ pé oníṣòṣó lórí ṣòṣó ọ̀sùn gbẹ́bí ò ti gbà pé oníṣòṣó lórí ṣòṣó ẹ̀ torí wípé sáà wo ikọ̀ England lásìkò yìí tó bá yọwọ́ Liverpool nìkan tó ń ṣe bí díẹ̀díẹ̀ ń bẹ̀ ẹ rí wípé nǹkan tí wọ́n ń gbá lórí pápá ó kọjá bẹ́ẹ̀ èyí náà ti rí nítorí wípé Manchester United òun náà ṣe kinní yẹn fáwọn tí wọ́n kojú ẹ̀ nígbà tí tani nígbà tí Manchester City tóun náà dúró nígbà tó kó fáwọn tiẹ̀ lọ́wọ́ àní bó ṣe ń lọ lórí pápá Orísun òun náà ló ń ṣe kíni ló ń wá sí ti ìgbọ̀yìn. àní kípa Chelsea Courtois òun náà ti sọ̀rọ̀ ó ti sọ wípé ah, yéé pa àsìkò táwọn wà yìí Arsenal ó máa fèsì ẹ̀ torí wípé inú àwọn ń dùn gidigidi àwọn jáwé olúborí ní ìfẹsẹ̀wọnsẹ̀ láàrin àwọn àti Leicester City àwọn tún lọ ṣe kiri yẹn nígbà táwọn wọ Champions League ó ní wípé táwọn bá mú Arsenal lásìkò táwọn wà ń bẹ̀ yìí àwọn máa bojú ẹ̀ jẹ́ ni o àtọ́ba wa bojú Arsenal jẹ́ ibo làwọn ọmọ Arsenal fẹ́ gbójú sí torí wípé ọ̀rọ̀ yẹn ti dọ̀rọ̀ kíní o ṣùgbọ́n èmi ò ní sọ̀rọ̀ kọjá ẹnu níbi tá a wà yìí mo ní ẹjẹ́ tún máa já yín sí wípé èèyàn kan ti jáde ó ní kó máa sọ fún yín wípé àní délé àní ẹ̀yin náà ti mọ Délé Àlì òun ló máa wọ́n jù nínú pàṣípààrọ̀ nígbà tó bá máa fi di àpasọ̀ ìpele àbí ìgbà èyí tó ń bọ̀ ìyẹn next season wípé Délé Àlì ló máa wọ́n jù torí wípé Délé Àlì tà ń sọ yìí òun náà ni ọmọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù àárín fún ikọ̀ Tottenham ó ní wípé torí bí ọmọ iṣẹ́ ń ṣe bẹ́bẹ́ ìṣọwọ́ bó ṣe ń gbá bọ́ọ̀lù nínú ikọ̀ ikọ̀ tó ti ń ṣe iṣẹ́ kínní tó ti ń ṣiṣẹ́ ọ̀yà lásìkò tá a wà ń bẹ̀ yìí ó ní wípé ó ga ó gàgàrà ó ní wípé ọmọ tá a wá ń sọ yìí òun ló máa ṣe kí ni òun ló máa wọ́n jù nínú ọjà pàṣípààrọ̀ nígbà tí ó bá di season ìyẹn next season ìgbà tó ń bọ̀ wọ́n ní ẹjẹ́ tó sáré máa já yín sí kí n ta kọ́ṣọ́ kí n ta kọ́ṣọ́ kí n sáré máa sọ fún yín àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ tó máa wáyé lópin ọ̀sẹ̀ ìyẹn ní England ní England láti ìjọ Jímọ̀ lásìkò tá a wà ń bẹ̀ yìí wọ́n ṣe máa máa ṣẹlẹ̀ lélẹ́yìn Bournemouth ló máa kojú ta ni ó máa kojú Brighton Brighton and Hove nígbà tó bá dijọ́ Saturday Crystal Palace máa kojú Southampton nígbà tí Liverpool máa kojú Burnley bẹ́ẹ̀ náà ni tí Andansfield tóun máa kojú Leicester City nígbà tí Newcastle máa kojú Coast tó máa kojú Stoke City bẹ́ẹ̀ náà ni Watford òun máa kojú tanìyàn máa kojú Man City West Brom ló máa kojú West Ham West West làwọn méjèèjì Tottenham máa kojú Swansea Manchester United ó máa kojú Everton torí wípé ó máa lágbára Chelsea máa kojú tani ó máa kojú Arsenal àní bó ṣe ń ṣẹlẹ̀ bó ṣe ń wáyé òun náà ni mò ń já yín sí kí n sáré ta kọ́sọ́ kí n ta kàṣà kí n máa lọ sínú ikọ̀ ti La Liga mo ní nínú ikọ̀ La Liga mo ní ẹ jẹ́ máa sọ fún yín kí ni mo fẹ́ sọ fún yín àwọn olólùfẹ́ ti Messi àti olólùfẹ́ ti Ronaldo àwọn méjèèjì ni wọ́n ń ta kọ̀ǹgbọ̀ ni wọ́n jọ ń ṣèdíje wípé ta ló máa jáwé olúborí ta ló máa jọ̀gá ta ló máa wà lókè ṣùgbọ́n ẹni tó máa jẹ́ tó máa jọ̀gá èmi ò tí ì lè sọ o èmi ò tí ì mọ̀ ṣùgbọ́n à ń fojú wo wípé ó ṣeé ṣe ó ṣeé ṣe kó jẹ́ wípé ta ni ó jẹ́ wípé Ronaldo ló máa wà lókè torí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ ni wọ́n ti ń fi ìdùnnú hàn ṣùgbọ́n ní season tá a wà ń bẹ̀ yìí ẹ jẹ́ máa sọ fún yín wípé Messi òun ló ń lékè téńté níbi ká gbá bọ́ọ̀lù sáwọ̀n nítorí wípé ó ti gbá bọ́ọ̀lù márùn-ún nígbà tí M Gomez ti Celta Vigo tóun náà ti gbá bọ́ọ̀lù mẹ́ta sínú àwọn sẹ́yìn náà ti wá níbẹ̀ wípé ó ṣe ni láàánú wípé sí Ronaldo sí Ronaldo nínú àwọn àkàsọ̀ èyí tó sì jáde lásìkò yìí kò sí kò tí ì sí sí Ronaldo níbẹ̀ èyí náà ti mẹni tí mò ń pè bẹ́ẹ̀ òróró nìyẹn Cristiano Ronaldo mo ní ẹjẹ́ tún máa ta kọ́sọ́ kí n máa fò kí n tún máa fò kí n máa lọ kí n máa lọ kí n máa fò níbo ni mò ń fò lọ yẹn mo fò wá sọ́dọ̀ ta ni mo wá sọ́dọ̀ Salisu Yusuf èyí tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá tó kó àwọn ọmọ sòdì lọ sí ilẹ̀ Ghana láti lọ gbá wáfù ìyẹn West African Football Union èyí tó ń wáyé lọ́wọ́lọ́wọ́ tá a wà ń bẹ̀ yìí tí Nàìjíríà dẹ̀ ń ṣe bẹ̀bẹ̀ ó ní ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ fọkàn balẹ̀ mo ní ẹ fọkànbalẹ̀ ẹ farabalẹ̀ talẹni tó ń sọ bẹ́ẹ̀ Salisu Yusuf ni ó ní wípé sẹ ẹrí ìdíje tá à ń gbà yìí ó máa súpọ̀ ó dẹ̀ lágbára àmọ́ ẹ máa fọkànbalẹ̀ wípé dídùn lọ́sàn yìí ò so mo ní ẹjẹ́ tún máa já yín sí kí ni mo fẹ́ já yín sí nǹkan tí mo fẹ́ já yín sí òun náà ni wípé Conte tún ti jáde ẹ máa wo pé kí ló dé tó jẹ́ wípé Chelsea ni mò ń dárúkọ torí wípé Conte òun ni hù mùsèmùsè ẹ̀dá músé lásìkò tá a wà ń bẹ̀ torí òun ni akọ́nimọ̀ọ́gbá tó kó àwọn ọmọ sòdí lọ Champions League tí wọ́n fi fúnyàn ní mẹ́fà sí òdo tí èèyàn bá wá fúnyàn ní mẹ́fà ṣe mọ̀ wípé ó ní ìtumọ̀ mo ní wípé kóńtè náà ló ń sọ wípé à ah, eégún ẹni bá jó orí ó tútù owó yẹn pa ó ní wípé agúdọ̀ ọmọ orí gbúdọ̀ máa yá tọkùn ni bẹ́ẹ̀ ni tọmọ ẹni bá ṣe dáadáa ẹ jẹ́ agbóríyìn fún torí wípé a lè fọmọ ẹni a ò lè fi ṣaya ó Moses àtàwọn tí wọ́n lọ gbá bọ́ọ̀lù wọ́n ṣe dáadáa ìdí nìyí tóun fi ní kí gbogbo wọn lọ sinmi mo dẹ̀ nígbàgbọ́ pé ìsinmi tí wọ́n lọ sinmi nítorí Arsenal ni kò ń ṣe nítorí èèyàn kankan mo ní ẹ jẹ́ n tún máa já yín sí ẹ jẹ́ kí n máa sọ fún yín kí ni mo fẹ́ sọ fún yín ẹ máa rí ẹ máa wo bó ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ Liverpool ní ìjọ́ wo ni Man City ló sì kó ọ̀pọ̀lọpọ̀ ìyà fún Liverpool nígbà Liverpool ti kọ́kọ́ kó ọ̀pọ̀lọpọ̀ ìyà fún Arsenal Man City náà wá kó mẹ́rin lé lọ́wọ́ ṣùgbọ́n báyìí nígbà tí wọ́n lọ gbá ìfẹsẹ̀wọnsẹ̀ ti Champions League èyí tó ń lọ lọ́wọ́ pẹ̀lú Steve Villa ó ṣe ní láàánú wípé méjì méjì náà ni wọ́n jọ gbá sílé ara wọn torí wípé a wá ń wò wípé ṣé mùṣemúṣe wọn ni ò dámúṣe àbí nítorí pé kò tí ò èyí tí Barcelona fẹ́ gbé lọ́wọ́ rọ̀gùnrọ̀gùn tí wọ́n ń wò wípé à ah, òjòjò ń sọ̀dún àwọn ara kí ni ara ògún àwọn olè ló jẹ́ kí wọ́n máa gbá ìfẹsẹ̀wọnsẹ̀ bí wọ́n ṣe ń gbà yẹn torí wípé ọ̀pọ̀ èèyàn ló ti wò ó wípé ó yẹ kí Man City àti Liverpool kí wọ́n ta kàngbọ̀n lóòótọ́ ṣùgbọ́n wọn ò retí mẹ́rin sódò